kí ni kọkùnrin oṣù kò sí nǹkan tó ṣe ju kó ṣe sùúrù lọ ọ lọ bá bàbá rẹ bóyá ẹ ti máa ṣe sùúrù fọbìnrin bàbá rẹ kọ lẹ́kọ̀ọ́ tó pọ̀ bóyá rẹ bá ti kú lọ bá gbàlagbà kùnrin ọ̀njà gbọ́n wọ́n kọ lẹ́kọ̀ọ́ nípa bọ́kùnrin tí máa ṣe sùúrù fọbìnrin tóbìnrin tí máa pẹ́ lọ́dọ̀ wọn torí tá a bá rí pé gbogbo ń tá a bá rí náà la máa jà nítorí ẹ̀ ilé kan ò ní tòrò wàláì ọkùnrin bùkátà sùúrù gan-an torí ẹ̀sẹ̀ nìkan wá fi ọmọ yín ọwọ́ ayọ́jú inú béèrè tẹ́ ẹ fẹ́ bí ọ̀rẹ́ mi pé nísòro àbọ̀ nísòro òun nísòro kò sẹ́ńtì òkùnkùn kò sẹ́ńtì òkùnkùn nísòro bóòlù tó ní sùúrù tó. a ṣàmà àwọn ọ̀rẹ́ náà á ọ̀rẹ́ wa àtúntò àti. dọ́tí àwọn ọ̀rẹ́ wa fún ọ lọ́rùn tó fi ìtọ́jú sí ẹ̀kọ́ òfin ẹ̀dá ó fún ọlọ́run ó sì fọ́ títì òbí ẹ̀dá ó di mélòó kí ló sì lọ́ba dákẹ́ ẹ ọ̀sọ̀rọ̀ ni ọkọ ìyàwó tó bì lápútálì o lè má bínú torí pé fún mi lọ́rùn àmì títọ́ gbá mi à bàbá tèmi o ó ní fífún mi lọ́rùn òbúrú etí tó gbá mi òbúrú ọmọ bá bí ẹ̀dá ìyá mi ebi bí ìyá mi kì í sábọ̀ ìyá rẹ̀ kí ló sì. iṣẹ́ ti ṣàpèjúwe ó ti mà torípé ló ní ọ̀pàrọ̀ ń dọ̀ pé wọ́n ṣe sùúrù wọ́n ṣe sùúrù ọ̀rọ̀ wọn ó ní tí mò ń fẹ́ kọ́ ọba mi pò má dá mi sí o ìyàwó wa dá mi gbóná sí torí ẹ̀ fún wa ní ọkàn gbàgbé da omi gbóná sórí ẹ̀kọ́ ẹgbẹ́ tó fẹ́ yí ọ̀dà mú ní. èyí lè fọ́ ọgbẹ́ sí èyí tó bá fún yín lọ́rùn tó tún gba yín létí tó tún lè bí àyín dáa kí lè lẹ́sẹ̀. àdá di ìsára pé ń gbà yẹn ní ìdí ìfẹ́ mọ̀ ń dọ́gbọ́n mi. torí ẹ ẹ rí i àwọn ọ̀rọ̀ tó ń bi wá ó lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ àwọn lóye jù wá lọ àwọn náà bọ́ bẹ Allah kí ayé rẹ̀ máa fún ọlọ́run wọn bọ́ bẹ Allah kọ́ máa gbọ́ létí wọn sì bọ́ bẹ Allah kọ́ máa ní sẹ́ bá bí ìyẹ̀dá ìrọ̀ wọn náà kọ́ ọmọ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn tẹ̀sítẹ́ ti mọ báwo lọ gbẹ́ sí báwo lọ sùúrù rẹ̀ gan tó ẹni tí ọba lè ṣe sùúrù lọ́sì ìfẹ́yàwó kọ́kọ́ lọ tẹ́ẹ̀nì lọ́pọ̀lọpọ̀ akọni là ń nílẹ̀ jẹ́rìí ti ṣẹlẹ̀ láyé ọ̀pọ̀lọpọ̀ tó máa kọ ìyàwó ìjọ ló máa kábàámọ̀ burúkú tí mo bá ti mà ní ìwé ètè mọ́kọ̀. Sòsúrù táàmì káàfin ní kọ́kọ́ sàtìsẹ́ ọ̀rọ̀ ńlá ni. ọ̀rọ̀ ńlá gidigidi ni a nídìí láti tírèyìn àwọn ọmọ wa lórí kí wọ́n máa ṣe sòrò. Bí ọmọ tó ṣe pé ọ̀rọ̀ sago méjì làwọn máa jẹun jẹ ọ̀sán nulẹ̀ yìí láti aago méjìlá àbọ̀ ló ti bá bọ́ ẹfun mi ló ń jẹ ẹfun mi ló ń jẹ ẹfun mi ló ń jẹ lọ́gbà bọ́ kalẹ̀ ẹ̀yà ẹ̀yà lọ́gbà kùránì rẹ̀ kọ́mọ ká ẹ̀yà gbogbo lẹ́tọ̀ gbàtì lọ́kọ̀ ẹ̀yà akọ̀rẹ́ tọkọ̀ lọ́kọ̀ tọkọ̀ pé ọmọ bínú wọn kọ́ ọ̀sẹ̀ wọn jẹun ó sì ń kó one and a half hour ẹ̀kọ́ ní sùúrù ṣe wákàtí kan àbọ̀ ẹnì tó tó bá di lọ́la kò ní wá ní twelve thirty. one hour So títí táàsì so débi kí two o'clock is two o'clock. Ẹ̀yin náà ní pípọ̀ láti ṣe lára ọmọ yín. Yìí ti pé gbàgbọ́ ọmọ bá ya tó dọ́kọ̀ ìyàwó tí wọ́n hùwà rádaràda. Lẹ́mọ̀ pé a ah, wọ́n mú fún ẹ̀gbọ́rọ̀. ti kọ́. Ṣé ẹ ráyè fún? Ẹ ráyè fún náà. bí ta ní tírẹ̀nì tani tí ìlú ọmọ ẹ̀kọ́ ọmọ tí gbàgbé ìgbà náà ni wọ́n wò tó gbà ló bí ọmọ sí ní abẹ́yìn lẹ́bi ó tó máa pẹ́ lágbẹ́dẹ́ ọmọ àgbà di ilé abùkátà láti ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà làwọn ẹ má kọ́ ọmọ ọkọ gbogbo tó bá ti tó bá ti owó ó kan tó bá ti lọ ọkọ gbé ẹ mọ ọdún ẹni tí ọ̀fẹ́ ọkọ olówó lọ títí wọ́n ń bèrè owó ọkọ ọkọ wọn sọ pé kò sówó ó tòrò kò ní tòrò torí pẹ̀kọ́ tí rẹ ti kọ ni pé àìbéèrè láìfọ́ Ọpọlọpọ ọmọbìnrin ti fi rúwà wọn lé ọkọ tó ń bá ti bèrè fún ọ bá ti fún tí ọba tí wá bèèrè nǹkan tí ọba rí fún ọ ọmọ bínú nílò ọkọ burúkú wọn kọ ọwọ́ ní ó lọ sílé ẹ̀dá kan tọ́lá ara wọn lé ní ilé tó burú ni ẹ̀kọ́ burúkú wọn kọ̀ náà tí ọba jẹ́ kọ burúkú àbàbà rẹ̀ òfin yí ọ wípé ọjọ́ níní wà ọjọ́ ìní wà ìyẹn máa ní nínú kẹ́ǹtì ní ọmọ tí ò ní fọ́mọ bákan ọmọbìnrin ẹ̀ ń bá fojú wo ibi tí ń lọ ẹ̀ ń bẹ àwọn òfin kórìí lọ ọkọ̀ gidi lọ ṣùgbọ́n tó bá dórí sí kejì nǹkan kọ́mọ̀jọ pàwọn náà dá kọ́ ọmọ ní nǹkan tí òní jẹ́ ó lè gbé ilé ọkọ. wọ́n ní obìnrin kan wọ́n náà jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ kó tó wá di pọ́ùn wẹ̀ láàárọ̀ ibi tí wọ́n ti fẹ́ wẹ̀ ló má tó ní kẹ́kọ̀ọ́ sùn dé tó wọn wọ̀ wẹ̀ jáná bá ní sìn lórí pé tí nǹkan oṣù bá dá ọ̀hún wẹ̀ rẹ̀ háyọ̀ rárá o méjèèjì dìgbà tí nǹkan oṣù bá dá nígbà tí nǹkan oṣù bá dá yọ wọ ìwọ ẹyọ kan pẹ̀lú àníyàn méjì nígbà tí méjèèjì jọra yàn àníyàn tàkọ́kọ́ ni ó sì síwájú ipò ń dàníyàn láti wọ ìwẹ ìwẹ jánábà àti hayo torí jánábà ló síwájú hayo. wọ́n ní tó burú ni pé táwọn bá parí sọlá káwọn tẹ́wọ́ káwọn máa ṣàdúrà kìí ṣe bẹ́ẹ̀ ni sunna anabi sallallahu alaihi wasallam ti wá sunna anabi sallallahu alaihi wasallam bó ti ṣe wá onígbàlá ti kọ́ wa pé àwọn àyè méjì kan wà tí ká ti máa ṣàdúrà nínú sọlá ti wá nígbà tá a bá forí kalẹ̀ ó ní a máa gbìyànjú láti ṣàdúrà nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ ti máa ṣàdúrà pẹ̀tọ́ sálámà níbi tẹ̀síwájú yìí inú sọlá ti gàgànlá ń fẹ́ ká yẹn ti pé ńgbà tó bá parí sọlá tẹ́lẹ̀ mọ́ àtẹ́wọ́ tẹ́lá. tẹ́lá wọn fẹ́ ṣàdúrà lẹ́yìn sọ̀dá ẹ sọ dìjọ́ sí mi tó tún dájú gédégbé. ẹ kọ́kọ́ ṣe àfọ̀mọ́ fún ọmọ ọlọ́pọ̀ ẹ tọrọ àforíjì ọpọ̀ ẹ ti ọ̀sọ̀ láti bá nàbí sọ̀rọ̀ láàdì sẹ́lẹ̀ ẹ sì wá tọrọ ẹ sì parí pẹ̀lú àṣàlátù ìjọ́sìn mi tọ́ dájú òní kò ní í pẹ̀lú ẹ̀yìn sọ̀dá ẹlẹ́yìn ìjọba wọ́n ní kí wà ní kí ni túmọ̀ àníyàn báwo làwọn sì ti máa dàníyàn kò yá o àníyàn làdìsọ́kàn àdìsọ́kàn ó ní í ṣe pẹ̀lú èròǹgbà nípa nǹkan ẹ̀fẹ́ ṣe èròǹgbà tí ń ta fẹ́ ṣe ọgbọ́dọ̀ wà pẹ̀lú ń ta fẹ́ ṣe àìsí èròǹgbà tí ń ta fẹ́ ṣe ó túmọ̀ sí àkàtẹ́ dára gbóná ni nǹkan pè lánìyàn. tọ́wọ́ àtàní ẹ̀ mo fẹ́ ṣe nǹkan báyìí kò tó àfi kó tún kú pé mo fẹ́ ṣe láti fi jọ́sìn fún Allahu nìkan olùlànà ní al-ikhlas àníyàn ọ̀tọ̀ al-ikhlas ọ̀tọ̀ àníyàn lè wà láì sí ikhlas ikhlas ò lè sí láì sáníyàn láì wá sí ìṣe àfọ̀mọ́ pẹ̀lú àníyàn àníyàn náà ní tìmọ̀ ẹni kọ́kọ́ dání ọ̀pọ̀ nǹkan ṣe sọ̀dá ti bọ̀ sọ̀dá ní ọ̀pọ̀ nǹkan ṣe láti fi jọ́sìn fún ọlọ́ kò ní ìtumọ̀. ẹni kọ́kọ́ dání ọ̀pọ̀ nǹkan ṣe sùyàmù Ramadan kò fi kún nǹkan ṣe jọ́sìn fún ọlọ́ kò ní ìtumọ̀. àníyàn inú ọkàn ló máa ń gbé téèyàn bá ti wí àníyàn gbórí ahọ́n ó ti di nǹkan míì kò ṣiṣẹ́ àdáda lẹ̀ ẹ̀mí rẹ ọkàn rẹ ló wí àníyàn sí ọ̀gbọ́dọ̀ mi ahọ́n ọ̀gbọ́dọ̀ mi ètè ọkàn rẹ ló sọ ọkàn rẹ ló sọ sí nǹkan pè lánìyàn òṣùpù káàtà kọ jẹ́ kéde lárúbáwá ọ̀gbọ́n tó lọ fẹ́ dà màá nínú rẹ pé nítorí ọbẹ̀ ṣe ni léde yorùbá rẹ kò sí nítorí burú màá léde ibo rẹ màá léde haúsá rẹ màá léde fúlàní rẹ wọlọ́mà. eléyìí náà ń pè láníyàn onímọ̀ tí a bá fẹ́ gbà ní ọ̀hún bùkátà láti tẹ́wọ́ tẹ́wọ́ kí lọ́ọ́ fẹ́ gbà. ọ̀ bùkátà láti tẹ́wọ́ o ti dàníyàn lọ́kàn rẹ pọ̀ fẹ́ ṣe sọ̀rẹ́ à lásìkò tó ń dàníyàn Allahu akbar bó sì dálé wà lánàá ní nínú ọkàn rẹ ẹ̀sìn kan fẹ́ pèsè fún gbọ́dọ̀ náà wọ́n ètò pẹ́kì ni ṣé wọ́n kọ́ta bàbá mi ọmọ ọmọ lórí ti sáńpẹ́ pé mi sáńpẹ́ yìí kò sẹ́ni tó bẹ̀ ọ́ ilé ìjọba táwọn lè máa pàgbẹ́ mára iṣu tàbí tọ̀ lórí tọ̀lá ọ̀tọ̀ torí pé tòun ní títà fọkàtẹ̀sùn ẹlẹ́bẹ̀ wá pa sọ́mọ́ra tẹ́ pa ìsọ̀mọ́ra wọ́n nà sẹ́ni tí máa ń wò ní òní mọ̀ pé ẹ̀ ń pa sọ́mọ́ra ẹ̀ ń pa sọ́mọ́ra ẹ̀ fọkàn sí sọ́láàtì kò tó àlà. ẹ̀ pa mara perfectly. àmọ́ ẹ̀ pa mara ẹ̀ ń bẹ́ẹ̀ ṣe ń fẹsẹ̀ kan lélẹ̀ lẹ́ ń kásẹ̀ kan kè bẹ́ẹ̀ ṣe ń ṣe kí ni àà ẹlẹ́yìn ẹ lọ sún dáadáa ẹ lọ sọ dáadáa kẹ ẹ fún àlọ́ aláhìn ṣe kẹwàá ti sọ̀dáàtì ẹlẹ́yin jẹba. wọ́n lóde ní kọ́kọ́ sí gbáyà rẹ̀ pẹ̀lú làálì orúkọ ọkọ rẹ̀ ṣé n tó ṣe burú àbọ̀dá ah, wọ́n sọ pé kò burú lópin ìgbà tó ti pé làálì lásán yìí ti tàtó yìí ti pọ́n bá fínra ìwé sáà mọ̀mọ́ mọ̀mọ́ máa ń ṣe láyé jọ yẹn wọ́n máa wọn ṣe bí aláǹgbá sápá wọ́n máa kọ minus minus minus sápá tó wá di tàtú ayé sìn tó bá ti délé yín tọ́kàjẹ́ làálì lásán náà bá fi kọ́ sára tọ́jú pé tó bá wẹ̀ títí yóò kú ń bẹ́ẹ̀ kò tó àlà ń bẹ̀. ṣùgbọ́n kí ló ń kó kọ́kọ́ sára sí ṣe ń sáńpẹ̀ nífẹ̀ẹ́ mi. ó lè tó kọ́ rẹ̀ sára tó tún máa láálì rẹ̀ kọ́ máa ṣépè kọ́mọ́ ohun pé ó kọ́ tó orí tí mo kọ́ sáà ìwọ́n ti pa olórí ibú rẹ̀. torí di eléyìí báyìí àbùkátà ẹ̀tàn jẹ àbùkátà ẹ̀tàn jẹ àti pé tàfẹ́ obìnrin inú ti pé ní sọ ẹ̀yẹ ká gbára lé tàfẹ́ obìnrin ni eléyìí tó pọ̀ nínú wa ọ̀tọ̀ ni tó ń sọ ọ̀tọ̀ ni sọ́ọ́ máa ń hù níwà. gbogbo kọ́tọ́ kọ́tọ́ yà ọ̀pọ̀lọpọ̀ ń fún lówó ń gbà náà. nígbà bá yí padà ó tó di pé láàyè ń bó dànù náà fọ̀sẹ̀ bò. ẹni lẹ́yìn obìnrin tó ń sọ pé òun ọ̀fẹ́ kọkùnrin míì tó gbáyà ló ń láyà láyé yìí. Tẹ́kọ̀ náà ni ọkọ padà lé kúrò nílé ọkọ tó ń bẹ̀rẹ̀. Ẹ náà ní sì ti ń sọ fún ọtí pẹ́pẹ́ láyé òun ó kè kíkọ ẹyọ kan ni àyè wà fún ọkọ bẹ̀bẹ̀ kọjọ padà ó ní láéláé wọn ò ní bẹ wèrè wèrè náà ló sì ti sọ fún rí pé ọ̀fẹ́ tí wèrè ní o gbáyà lé ọ láyà àti wèrè tó ti dámà yìí subhanallah obìnrin fẹ́ràn perfect nínú ẹ̀sán jẹun lórí táwọn lè ṣe sọ̀láàtì maghrib lẹ́yìn àwọn tó ń ṣe sọ̀láàtì ìṣà tọ́lá àwọn ọ̀rẹ́ nìkan tó ṣe rákà mẹ́ta lẹ́yìn máa ní sọ̀rọ̀ àtìlẹ̀ ìṣá ó ṣe tẹ̀sẹ̀ ìdọ́ sálámà ó tún á darapọ̀ máwọn ó tún fi ṣe rákà alákọ̀ọ́kọ́ rẹ̀ ní sọ̀rọ̀ àtìlẹ̀ ìṣá. àkọ́kọ́ gbogbo eléyìí kò sí nítòsí nínú àwọn tó tó wà láwùjọ yìí tọ́jú mazhabul màlíkì màlíkì ọ̀gbà táníyàn lè máàmù àti ti máàmù ọ̀tàkì àníyàn yìí gbọ́dọ̀ jẹ́ nǹkan kan náà. Al-Imam Shafi'i àti Ahmad ibn Hanbal àwọn ni wọ́n ní irú eléyìí pẹ́ lọ́dọ̀ àwọn. ṣùgbọ́n gbàtà àti ríkà èèyàn ń lò ń lòkulò wọ́n ti ń bẹ̀sìn jẹ́ á béèrè kí ló dé tí wò fi ṣe magrib tó fi dà kókò ìṣá. tí wọ́n sọ pé wọ́n ah, ti níka kìnnìkan rárá ó ti ṣẹ̀ ẹni tó bá ṣẹ̀ wọ́n ìṣèdẹ̀kùn nítorí òsè ni pé lọ ṣe sọ̀láṣì mọ́tòrìbù tẹ̀ tẹ́ ọ bá parí ọ̀sẹ̀sẹ̀ wa dára ó sì gbọ́dọ̀ sẹ́nu mọ́ṣáláṣí tẹ́lifí bá ti ṣe sọ̀láṣì kánú mọ́ṣáláṣí ilé ìtànṣẹ́ ni wọ́n náà gbọ́dọ̀ bá wọn ṣe. lábẹ́ rẹ̀ wọ́n darapọ̀ mọ́ àwọn sọ̀láṣì lè ṣàní pẹ̀lú àníyàn pé náfìlà ni wọ́n ṣe. nígbà tí a bá parí ọ̀sẹ̀sẹ̀ wa ṣe Ìbéèrè tí ó tí wọ́n ń ṣètò ní ìdìbò tó wọ́yé. Àwọn ni a ṣe lápàá ní ìbéèrè ní ìbéèrè sí àrígbé gbogbo wà sí gbogbo òṣìṣẹ́ lápapọ̀ ẹgbẹ́ tí àwọn tí ó rí tó wúlò àwọn tí a ń gbìyànjú Mm-hmm kò yẹ. wọ́n ní alágbàmí àwọn tó ń jẹ́ ìfẹ́ ìlú bá fún àwọn bí oúnjẹ táwọn ìfẹ́ oúnjẹ àwọn pẹ̀lú oúnjẹ bóyá oúnjẹ ogún àbí oúnjẹ oúnjẹ ogún láwọn oúnjẹ ogún àwọn oúnjẹ ogún ní láti sàdáwọn ti ìgbéyàwó tí ó fi ọmọ ìtàn sí ilé ẹni ìgbéyàwó láti kò díẹ̀ ẹni náà ti ìgbéyàwó àti sàdáwọn ìyàwó àti máa kọ fún àwọn ọmọ ìgbéyàwó àkọ́bẹ̀ àwọn ìgbéyàwó sí ilé. Wọ́n ní ó ilé ìgbéyàwó

ọmọ ìyá ẹ̀ ọmọ bá sí ilé ìgbà ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ní gbogbo ọ̀pọ̀ táwọn pa ní ọ̀sán ní ọ̀sán ìjọ náà nínú wọn ní ọ̀fẹ́ ìjọ náà pa fáwọn ọmọ ní ọjọ́ ti àwọn ẹni tó jẹ́ Nasara, tàbí Yahoo, wọ́n bá gbé oúnjẹ fún wa òfin ẹ̀sìn láwọn gbà balẹ̀ jẹ́ èròǹgbà tó lọ́wọ́ lóun tó jẹ wọn lẹ́tọ̀ọ́ iṣẹ́ ráìsì wọn àsáró wọn ẹ̀wà wọn ẹ̀bà wọn àmàlà wọn iyán wọn lásán ẹni tí ara kan bá dúró olùwàṣẹ lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ tí wọ́n kàn ní pé táàmù bá ń ṣe yẹ méjì wọ́n dárúkọ Allah sí àbí wọ́n dárúkọ rẹ̀ sí àwọn ògbọ́dọ̀ jẹ́ láì sọ bísímìlà nígbà bá mà dájúdájú pé wọ́n dárúkọ Allah sí àmì jẹ́ kò gbọ́dọ̀ wá jẹ́ ẹran tán pa nítorí ọdún wọn ẹran tán bá pa nítorí ọdún wọn kò tọ́ka jẹ́ torí ti wá bẹ́ẹ̀ má òhìlẹ̀ bìí làhọ́yìrìlà nǹkan pa láti ṣàgbéga nǹkan mí ìjọba tọ̀tọ̀ àwọ̀ ẹlẹ́yìn ìjọba wọn ló ti lé lọ́dún mẹ́tàlélógún táwọn ti fẹ́ yàwó àwọn láti ọdún mẹ́tàlélógún yìí ọ̀pẹ́ rárá táwọn fẹ́ yàwó àwọn lẹ́yìn táwọn ti lóyún ọmọ àkọ́kọ́ níyàwó àwọn ti máa ń korun fáwọn ìbéèrè yẹn jẹ́ ń tọ́jú àwọn èèyàn lẹ́nu tí èsì pé ẹ jáwé tóbi àti ẹ̀sẹ̀ ẹni tó yàtọ̀ sí gbogbo àwọn èèyàn ọdún mẹ́tàlélógún tí náà lẹ́sìn ṣe sùúrù tí ẹ̀ fíjọ́ màkà lọ gbogbo eléyìí ẹ̀yàn nana rẹ̀ ìpèdè pupa àmọ́ bá ti dáhùn níta àtàfi dáhùn nígbà tá a gbọ́ gbogbo àlàyé wọ̀nyí òní pé ọlọ́wọ́ tó fún yẹn sùúrù ọdún mẹ́tàlélógún ṣe kò ní yọwọ́ sùúrù lọ́rọ̀ yìí. torí tí lọ́yọ̀ bí mẹ́ta nínú fún mi káà dá yín mọ̀ràn o. Ẹ̀yin ti yọ ẹ̀ka wá pọ̀ sùúrù lọ́dọ̀ yìí. Ẹsẹ̀ wo ti ṣe jẹ́? Àwọn ká ti dàgbà àwọn ọkọ, gbàtọ́ òbúkátà ìyàwó máa ṣe ní kápá àtọ́ mọ̀ràn mí. Wọ́n lẹ́nìkan dìvẹ́lọ́pà ilé táwọn ẹni tí wọ́n kọ́ ó ti gba owó lọ́dọ̀ èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nígbà tá a sì wọ gbogbo létí olóńkọ́ yìí kíláàsì tó wà ń lòdì mẹ́wàá lọ ó sì gbowó lọ́dún èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀dà tó kọjá èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lówó. àdínáwó àwọn tí ó dájú àtàwọn èèyàn mẹ́ẹ̀ẹ́dógún tó lé wọn fẹ́ rí má. wọn á ní ṣe máa wá dánilẹ́kọ̀ọ́ yìí ó kọ́ rẹ̀ nìkan ló kù fún òkè sọ. ẹ̀yin náà fẹ́ ṣe béèrè ọ̀dà ẹtú àṣírí rẹ̀ ní kọ̀dá bẹ́ẹ̀ gbogbo dìvẹ́lọ́pà tí wọ́n dá lẹ́kọ̀ọ́ ní ẹ rí i pé wọ́n máa wò pé ṣé èsì mi lẹ̀ ń bá wù àwọn òṣìṣẹ́ torí di eléyìí ẹ̀ẹ́dẹ́ bo láti rí tani ẹ̀yin ti mọ̀ kọ́ wà ń kalẹ̀ ìwọ̀n àpòtọ́ bí abínúkù ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ àhà kọ̀dá o owó tẹ gbà kò sí tàbí ṣùgbọ́n tẹ bá mọ gbẹ́tẹ̀ lé dá pẹ̀lú àwọn ọlọ́pàá tẹ́ẹ̀sì ní dáwọ́ padà láyé tẹ́ẹ̀mọ pé gbèsè ní bẹ̀rẹ̀ ọ̀run ìdíjọ́ gbẹ̀ndàkúyà. torí nínú tá a gbọ́ òní pé àwọn dìvẹ́lọ́pà tí ò ní bẹ̀rù ọ̀wà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo ó fẹ́ẹ́ tí wọ́n gbà wọ́n ti wá ara àwọn ọlọ́pàá wákà ń bi táwọn ọlọ́pàá tí wọ́n ti lé díẹ̀ bí pàǹtí wọ́n ti jọ fẹnu kò lórí pé ẹ̀yin wọn gbà báyìí gbogbo wọn tó bá ti mú mi wá ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sì yànjú ẹ̀ tòlà àwọn bá sọ fún ọ pé inú àwọn ti ẹ̀sìn mú ó tó ti fẹ́ ń dààmú wípé gbọ́dọ̀ ti fẹ́ ṣe àjẹ́dọ̀ ti di gbogbo wọn yọ ọ̀rà ọ̀rọ̀ aláyé wọn ti pamọ́ dídí ọ̀gbìn làkúyàmù ọ̀rẹ́ kí ni ọmọ wá wàhálà fúnra rẹ̀ dìvẹ́lọ́pà báwọn eléyìí ṣe dìvẹ́lọ́pà mà oníyẹ̀jẹ̀ nìyẹn owó olówó tó bá ti ní tó gbé fún ọ kí ló gbọ́ wọn sí ọ̀wá ilé ọlọ́lé tí òun jẹ́ tiẹ̀ láéláé tí wọn náà padà gbé kalẹ̀ fún lé tí wọn bá tó bá bọ́ ọmọ ṣe ìránṣẹ́ palákàrà ẹ dáwọ́ tí wọ́n padà fún ọ. wọ́n ní bùkátà sílé lójú wọn kó fún un wọn máa ní bùkátà sílé ẹ bá tó rówó gbà lọ ẹ dáwọ́ wọn padà lónìí ẹ má jẹ́ ọ̀dọ̀la ẹ tó bá kú nu wọn wọn bẹ náà ẹ tó bá kú ẹ̀mí rí àwọn èèyàn rẹ̀ straight gbọ́dọ̀ ẹ ti dáwọ́ rẹ̀ padà ajọ́kọ̀ ti jọ́ ọ̀gbìn dàgbé yá mọ̀ ní ọ̀bẹ yẹn fọwọ́ rẹ̀ ṣe sàrà ẹran rẹ̀ ti bá tún ṣe sàrà sàrà àbáwò ó fẹ́ gbé rẹ̀ lóde dídá àti tó bá tún ṣe sàrà sàrà ló ń fún yín torí délé ẹ̀dáwó rẹ̀ padà fún ẹ̀yin náà ọ̀ ẹ̀gbẹ́ ọlọ́ọ̀ kọ́lá gbẹdá gbowó yín tó gbé sá lọ ọ̀wá yẹ kẹ́yìn ọ̀wá dá lágbèdá ẹ̀kọ́ wọn lọ́wọ́ kó lówó yóò bá ní àti ìfowó rẹ̀ sọ̀rọ̀ kówó inú ẹ̀ náà lẹ́sìn máa bọ́ yàrá yín inú ẹ̀ náà lẹ́sìn máa bọ́ ọmọ ẹ lọ́kọ̀ ẹ má kó bá yàrá ẹ má ọjà kó ọkọ tẹ̀ ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ aburú ni wọ́n mọ̀ kó bá yín lẹ́yìn obìnrin àwọn òbí tí ń bí wa ọ̀pọ̀lọpọ̀ aburú wọn ni kó bá wa ti jẹ́ni tó

àmọ́ ní mùsùlùmí ọmọ ìyá wa ni ó ti ṣàtìṣe àmì àlọ́ ọ̀fun kọ́rọ́nà àbáyọ ọ̀dà wo lówó padà fún lówó olùwàkọ́mọdé wa náà kó kóso سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Ẹgbẹ̀rún àwọn tí àjọba àwọn ọmọ ìjọba ọmọ ìjọba ìjọba ìjọba